وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على إن بتي أدعو قف ولو وضع أطر صلاة فوق النبي ومحمد صلى الله عليه وآله وسلم وقوى على إلي النبي وصحابه وقمتي على النبي شوف جوجو عند القيامة abẹ́lọ́n kò fi kẹ́kẹ́ àtọ̀rọ̀ yìí kò fi kárí wọn gbogbo àwa mùsùlùmí tí aláǹfààní láti gbọ́ ètò àdínà yọ̀sọ̀rọ̀n so àti wa kọ́lọ́n kí ó ṣe nìkankan wa ní ẹ̀sán rọ̀mbọ́n tí a ń gbà lónìí náà ni rọ̀mbọ́n náà di mẹ́rìnlá so síwájú ká tó máa bá lọ akí àwọn tí ó ṣe ètò yìí ẹ̀rọ ọlọ́run ọba kọ́lọ́n kó bá wa dúpẹ́ fún ẹrú rẹ̀ kó ṣe dáadáa fún ẹrú rẹ̀ kó fi sọ sọ ẹrú rẹ̀ àti gbogbo mọ̀lẹ́bí rẹ̀ so ọ̀rọ̀ tí mo ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa bí a ṣe bí a ṣe máa ń fún ní ẹ̀tọ́ tiẹ̀ ẹni pé àwọn ẹ̀tọ́ tí ọmọ tí a bá bí tí ó lẹ́tọ̀ọ́ láti gbà ká fún un ẹ̀rí ìyẹn máa ń ṣàkíyèsí láti lé ṣètọ́nù jìnnà sí ọmọ ẹ̀rí tí mo mẹ́nu lé ọ̀rọ̀ yẹn gan-an níjọ ni tó gbogbo ọ̀nà tí mo fi ń jìnnà sọ́mọ́ lànàbì kọ́ à ṣètọ́nù a máa lágbára débi pé yóò sì bá ẹlòmíì dàgbà ní èṣù tó bọ́mọ láti kékeré yóò bá dàgbà so ẹ̀ yá yá yá lára rẹ̀ tì kọ́dọ̀ ọmọ mi yóò jẹ́ ni tí ṣètọ́nù rẹ̀ náà yóò tún gbé wọlé kí ó ẹ̀rí ilé kí ó tó ti yẹ kí wọ́n tó lé ṣètọ́nù yẹn kú lára rẹ̀ tó torí àyè sábà ti ń ka alukoran ẹ̀ka rí ṣètọ́nù lẹ́kọ̀ọ́ mẹ́ àmọ́ pẹ̀lú àwọn nǹkan míì tó máa tó ń ṣe kú náwọn ilé kí ó tó mọ̀ mí lọ yóò tún ṣàlékún èṣù yẹn lára rẹ̀ ni kọ́dọ̀ lómi yóò tún máa di àfà lójú àwọn èèyàn tó jẹ́ pé ìlànà èṣù yẹn náà ni yóò fi máa tọ̀ eléyìí òun ló pọ̀ jù láwùjọ wa láwùjọ wa tí mo fẹ́ ń fi eléyìí ṣe bí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àbí ìbíkánimọ̀ kọ́bínà òun ni pé ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tí oṣù àánú ọlọ́run oṣù ìkẹ́ ọlọ́run oṣù àforíjì ọlọ́run tí bá ń dé ó jẹ́ pé gbà àwọn ilẹ̀ yìí kan lẹ́mọ̀ọ́ lọ lè dá fìtínà kalẹ̀ sínú ẹ̀sìn Hmm, lẹ́ẹ̀mọ́ lọ lè dákalẹ̀ tẹ́ẹ̀mọ́ wa lọ lè challenge àwọn èèyàn ẹni tí ò sí ẹ̀mọ́ lọ lè mú jáde nínú ẹ̀sìn so àwọn èèyàn ń ṣe ọ̀rọ̀ kan fún mi kúrò àwọn òpin ọ̀rọ̀ yìí níbi kí ọmọ gbọ́ ni ẹni tí ẹ ti mọ̀ pé nǹkan wà ní tó kí a máa dá fìtínà kalẹ̀ tí ó sá máa bẹ́ ẹjọ́ kalẹ̀ kọ́nà àwọn tó wá sọ pé ọ̀nà ní ìtì ìgbọ́n náà wọ́n tó wá ní tó sọ pé ẹ̀rí báyìí kúrò àwọn èèyàn kankan dáhùn lóhùn ó rí pé ti di ó ti di wèrè níjẹ́ báwọn tí ó bá ti ń sọ̀rọ̀ ènìyàn kan ọ̀dọ́ lóhùn bó ti ń gbà mí ìyẹn ti lè di wèrè táyọ̀ wà ní pé tẹ́ bá ní ká fi òkú ìyá wèrè lẹ̀ fún wèrè yìí yóò sùn wèrè yóò sùn ìyá yìí jẹ o yóò sùn ìyá yìí jẹ o ìyá yìí sì lẹ́gbọ̀n ìyá yìí lábúrò ìyá yìí ní àwọn mọ̀lẹ́bí tó òun lọ́kàn fà á bá kàn èyí tó ń pe ọ ẹnìkan ní atáyé ṣe ń pè wọ́n náà rí pé ilé ayé yìí gan òun dáràn òun dáràn ó sì ríbi lọ àgbà tó padà kò níbi ọ̀ràn tó dáhùn tó ọ̀rọ̀ jọ gbé ìdàlù kìyàmù wà láì ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run lè jù yẹn lọ ó lè jù yẹn lọ àyà Qur'an <clears throat> tó clear tọ́lọ́mọ bá sọnù Suratul Baqara ìbákọ̀rọ̀ lè wo Suratul eh, lẹ́yìn Suratul Qadr Suratul Qadri so ní ọmọ ọmọ tuntun tẹni kankan fẹ gbé jáde lónìí yìí tó ní òun fẹ́ gbé tuntun wá sínú Islam àbí òun tẹ tuntun kan ṣe lọ tẹ tuntun lẹ̀ lọ́dún tó lọ náà nù kan lọ lọ padà dí padà padà sí di pé òun náà ni ẹ níwọ̀ jákèmọ́lù àbí atáyé na ó padà kú ń padà padà náà ni ọ pé àwọn ọ̀ràn fún àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ó wọ́n èmi gan bẹnu ẹni tó dá ọ̀ràn rírí ọ̀rọ̀ ayé mo kàn wọ́n kò sí tọ́kàn yín ọ̀rọ̀ ayé kò sí tọ́kàn yín náà ni sọ kó padà bẹ̀bẹ̀ náà ni tó àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ah ní ọ̀rọ̀ ṣàlàyé níwọ̀n bá àwọn fọlọ́run so ọlọ́wọ́n bá ní suratul qadr ọlọ́wọ́n bá ní ayà tó gbajúmọ̀ ní inna anzalnahu fi olúwa ní ní òru Laylatul Qadr ṣùgbọ́n náà inú Suratul Furqan náà Suratul Furqan náà inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna munzirin olúwa ní àwọn aláṣọ al-Qur'an yìí kalẹ̀ ní òru alùbáríkà ẹni kí Laylatul Qadr náà ni tí gbogbo ọba tẹ̀ wá clear tí ò clear òun lóṣù tó ṣe pé ń zilẹ̀ fi il-Qur'an yíwa nígbà wọn la sọ al-Qur'an nù kalẹ̀ sòkínyàn ní kò sí wọn sọ Qur'an nù kalẹ̀ nínú àwẹ̀ wọlọ́mà bí Qur'an lọ bá fẹ́ takò ní àyà Qur'an lọ takò ní ṣó fòdìgbọ́ ma takò ní ṣó àmẹ́nu ẹ̀yìn tí mẹ́kàn sọ fún ẹnikẹ́ ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ kọ́ mọ́ kò ní wọ̀gbẹ́ náà ni tòun tẹ́ akẹ́fẹ́ sọ nípa yíò nìyẹn al-Qur'an olúwa bá sọ kalẹ̀ nínú oṣù Ramadan ní òru Laylatul Qadr olúwa bá sọ kalẹ̀ ṣe ìgbàgbọ́ àwọn mùsùlùmí lélẹ́yìí gbọ́n tó bá lóun fẹ́ gbìn kankan wá fẹ́ gbìn kankan dé káwọn èèyàn máa hó tó à nídìí hó àmọ́ tí mo kàn fẹ́ sọ fún yín àfa lọ́rin òní pé ṣé etí yín ń gbọ́ eléyìí àbí etí yín ò etí yín ń gbọ́ ntí jákèmọ́lù ń sọ etí yín ń gbọ́ àbí gbọ́ sùkẹ́yà fà lọ́rin ó jẹ́ kí gbogbo ìgbà gbogbo ìgbà ní kí gbogbo fìtínà ẹ̀sìn wàhálà ìbẹ̀sìn ọlọ́run bá jẹ́ ìkọ́bẹ̀sìn ọlọ́run lójú ó jẹ́ pé nílọrin ní ó ti máa ṣẹ̀ tí ó sì sí sáì àfẹn tó bá dìde tó bá ní òun fẹ́ ṣe òdodo gbogbo yẹn wà dìde sí àmọ́ tó clear pé ìbàjẹ́ lélẹ́yìí ìbàjẹ́ lélẹ́yìí tí ò rújú so ẹ dìde ẹ ẹ gbogbo yẹn ẹ dákẹ́ ni ẹ ní sọ̀n kankan. bóyí sọ́lọ́n tọ́lọ náà nìyẹn ọrọ kàfàárọ̀ àbí ọ̀rọ̀ kàfàárọ̀ ìgbà tó di pé yóò bu yín abi pé yóò bu yín yóò kàyín lè bu ìgbòyín sì gbẹ̀rún dákẹ́ oníkò sí ń jẹ́ kàfàárà ìgbà tó ya ọkọ̀lá tó dàrú dàrú dàpọ̀ oní tó ń wí kọ́run so eléyìí náà tó ń súnmọ́ sí sọ yìí nìsín jù rẹ̀ sì dákẹ́ nìyẹn ó ti pọ̀ jù kan ti ń ṣe bẹ̀ wọ́n mú un jẹ ojú yín náà lẹ́nìkan fi sọ pé ifá ń bẹ́ẹ̀ nù kùrọ̀ àbí ojú iná kọ́ ni ojú iná kọ́ lọ́fí ń sọ pé sọ̀rọ̀tì fàtí ju irun lọ egungun iná lẹ́ ń gbọ́ ojú iná kọ́ ni lọ́fí sọ pé kò sí hijabu nínú ẹ̀sìn tó ń bú àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam tó ń kọ́ wọn ní dẹ́dẹ̀wù rẹ̀ àbójú iná kọ́ ni gbogbo lọ́rin ọgbọ́n ǹjẹ́ àrí afẹ́ ẹ̀yọ̀ kan kó dìde padà wípé káì ah, àwọn sàhábà ló ń pè ní dẹ́dẹ̀wù rẹ̀ ah, kò sí so ojú àbójú iná kọ́ ló ṣe ni so gbogbo wa pátápátá wattaqu yawman turja'una fihi ila Allah ẹ wá lóúnjẹ kẹtẹ́ ń jẹ oúnjẹ ìsìn ilẹ̀ ń jẹ o ẹ níṣẹ́ kankan lọ́wọ́ ẹ nígbà òwò ẹ nígbà ṣe ọwọ́ kankan ẹ níṣẹ́ oṣù kankan tẹ́ ń ṣe ẹ̀sìn yìí náà lẹ́ ń jẹ lẹ́jọ́ kó kalẹ̀ lẹ́ jẹ ẹ̀sìn yìí náà ni wọ́n ṣe ń kọ́ bọ̀ lójú yín yìí ó mì pé ẹ nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run ọba attack personality yìí kan ẹ jáde bọ́ta àbáwọn bàbá yín kan náà bá sọ̀rọ̀ sí wọn ẹ jáde bọ́ta ẹmọ ẹmọ ẹmọ ẹmọ ẹmọ ẹmọ tèrí légbélégbélégbélé káàkiri dúró léyìí ní tí ó ń kálukú wa kọ́ ẹ lálẹ́ mọ̀ pé ọ̀njọ́ kan bẹ́ẹ̀ apàrà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba ثم ترجع يوم ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون gbogbo tó o kò sì ní sí pọ́lọ́wọ́n ṣe àbòsí fún ẹnìkankan tó mo arákùnrin tó ń pè ní jákèmẹ́lì mo fún ọ ní ìmọ̀ràn publicly fún ọ ní ìmọ̀ràn publicly wàláì mo fún ọ ní ìmọ̀ràn publicly tó wọ pé ọ̀daràn ayé fẹ́ o free àfìgbà tó bẹ̀bẹ̀ ọbẹ̀ ní ọbẹ̀ professor aláró ọbẹ̀ yusuf dr yusuf akajipu ọbẹ̀ publicly ló fi bẹ́ gbà tó wọ pé o ti dáràn ó sun ẹ̀wọ̀n ni tó o bá bẹ̀bẹ̀ so wá múra sílẹ̀ yìí náà sọ kò sẹ́ni ẹ̀ka tó mú ọ àmọ́ lọ́wọ́ bá tó lẹ́sìn rẹ̀ ẹ̀rí náà ni ìjọ ti abraha tó dìde tó kó ogun wá sí kàábà olóòfẹ́ wó kàábà hmm. àbí tọ́lìb ìgbà tí ń fẹ́ wọnú kàábà ó rí ràǹkómi àbútọ́lìb ọba kó ràǹkómi náà àkómi 100 ó kó ogun àbútọ́lìb ah, wá jáde bọ́ta pé wá abraha ó kó lójú oníṣòrí ràǹkómi yìí ó ní amẹ́l jìmẹ́lì fa innaha li nítorí rànkúnmí yìí ni mo ní ana malikul jumal má ti gbàǹkà mi lọ́wọ́ rẹ̀ ó ti gba rànkúnmí rẹ̀ lọ́wọ́ rẹ̀ padà ó ní ilé ọlọ́run ló ń lọ ó ní máa lọ hizihab walil bayti rabbun yahmihi ó ní ọlọ́run ọba tó ní ilé ilé lótò lọ́bẹ̀ ń ó lọ́lọ́run ti ń sọ tòun náà ní sórí ẹnì àwọn tó lẹ̀ tó dìde sí ọ lérí ẹ̀tọ́ ayé nìsín pé ò ní dáràn ò ní lọ tó bẹ́ẹ̀ náà ni ṣé wàá rí tẹ̀sán tó ń dá yìí lè dín rabbun yahmihi màmá wọn sọ kọ́mọ́dé pé yóò jẹ́ ìbálẹ́jọ́ fún wa kó ṣe é sọ fún un. ولقد أرسل ولقد ولنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين so mo fi eléyìn mo fi kì sí ẹgbẹ́ kan báyẹn kún kálukú wa ká kì í sí àwọn ọmọ wa ká tó wọn sí ilé kí wọ́n tẹ́ẹ̀tì mọ̀ rò pé àfa lọ́mọ yẹn ń jẹ́ tó yẹn ṣe kókó ẹni pé mo ń sọ lánàá pé nínú àwọn ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam anabi ní òbí òbí ó ní ẹ̀tọ́ lórí ọmọ tọmọ gbọdọ̀ ṣe fún un gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ náà ní ẹ̀tọ́ tí ó gbà ní ọ̀dọ̀ bàbá rẹ̀ النبي صلى الله عليه وسلم قال إن الله سائل كل راع أما استرعاه ọlọ́run ó béèrè lórí gbogbo ẹni tó ń darí nǹkan tó bú ló ṣe darí rẹ̀ ọlọ́run ó bí ọ hafidọ́ àwòdọ́ ìyá à bóyá ọṣọ́ nǹkan yẹn ni àbúrà láre hátà yus'al ar-rajulu an ahli baytihi anábì ni wọ́n bí ọmọ ènìyàn nípa àwọn ará alẹ́ rẹ̀ tálára alẹ́ rẹ̀ ọmọ rẹ ìyàwó rẹ wọ́n bèèrè ọ̀rẹ́ pé bó ló ṣe ṣe tọ́ wọn nítorí ẹ̀sìn tó ṣe dáadáa fún wọn tó fún wọn ní ẹ̀tọ́ wọn. tó bákan náà àwọn Numayr ibn Aws olóhùn mọ́ ń gbọ́ tí bàbá àwọn ọmọ ń sọ pé àwọn sálàf tó ń bá nínú fáwọn àgbàrá àwọn sàhábà tó ń bá àwọn tí wọ́n lọ tó ti sáwájú wọn wọ́n mọ́ sọ pé as-salahu min ó ní ọlọ́run ní ma ń jíkì yẹn ó yá dáadáa ọlọ́run ní ma ń báyàn tọ́mà àmọ́ wẹ̀l adabu minal àbá àmẹ́kọ́ ẹ̀kọ́ àwọn òbí ní ó fún ọmọ ní ẹ̀kọ́ yẹn tòmí pé ojúṣe ọmọ òun náà ni tí ọmọ fẹ́ gbà èyàn ní pé ẹ̀tọ́ tó ọmọ fẹ́ gbà lọ́wọ́ bàbá rẹ̀ náà ni kí bàbá rẹ̀ kó fún ọmọ yẹn ní ẹ̀kọ́ ọ̀tọ̀ kó fún lẹ́kọ̀ọ́ kó gbé gbogbo nǹkan tó bá lè mú ọmọ yẹn yẹra kúyà Hmm, kọ́nà tó pé lékéwú ní mọ́mọ́ yàkúyà mọ́ mú lọ lékéwú yẹn mú lọ lékéwú tí ò ní mọ́mọ́ ìyẹn rẹ̀ yàkúyà tó ti máa lé rí kọ́kọ́ káàkiri tó ní kọ́mọ máa wá kọ́kọ́ kọ́mọ wá ọ̀pọ̀lọ́ kọ́mọ lọ lè wá kí nìkan fẹ́ jó fẹ́ sun lọ́lẹ́ máa ra eré nà kí wá lọ́jà ẹ má mú ọmọ lọ lékéwú yẹn ẹ má mú ọmọ lọ lè kọ́mọ nírú ẹ̀kọ́ yẹn tó ká má ba ti ọmọ yẹn jẹ́ tó eléyìí inú àwọn ẹ̀tọ́ tó ṣe kókó fún òbí ni. Sufyan Sawri ó ní inú tó tó sọ̀rọ̀ yẹn fún òbí lórí ọ̀rọ̀ táà ń sọ pé fíyàn kọmọ yẹn lẹ́kọ̀ọ́ yìí ó ní yambagi lè rọ́jì rẹ̀ á yóò kiri àwọn ẹlẹ́dàá ala talab al-hadith dẹ́dẹ́ ni kí yìí ó jẹ ọmọ yẹn ń pa èrè ẹ̀tọ́ bàbá ni kọ́ jẹ ọmọ ẹ̀sìn so bákan náà gbogbo tí wọ́n ń jẹ́ ìmọ̀ nípa ìṣọ́lánà èèyàn gbọ́dọ̀ kọ́ ọmọ ẹni so bákan náà nínú àwọn ojúṣe òbí lórí ọmọ rẹ̀ òun náà ni kó hàn i'anatuhum 'ala al-khayr èèyàn máa ń ran ọmọ èèyàn lọ́wọ́ láti máa rí dáadáa هنا bil ihsan ilayhim wa hum sighar ṣùgbọ́n náà tí èèyàn bá táwọn ọmọ kéèkéé tó mọ́ wà ní kéèkéé kí wọ́n máa ṣe dáadáa sí wọn tó èèyàn ń fúláàní báwọn ọmọ yẹn báwọn ni ó ṣe rí dáadáa ṣe nù wọ́n máa ṣe dáadáa sí ọmọ yẹn kékeré ìran wọn lọ́wọ́ ìyá sísè wọn ni pé kí wọ́n máa ṣe dáadáa sí wọn láti kékeré wa tawqirihim in sinnal man yuwaqqar kí wọ́n máa pọ́n tó bá ti dé ipò kọ́ ti dépò ẹni tó yẹ kéèyàn pọ́nlé ẹni pé ńgbà míì tọ́mọ bá ti di ẹni àpọ́nlé so kóbi náà ara ojúṣe òbí ni kí òbí ọmọ ṣàpọ́nlé ọmọ yẹn torí pé kí ni ìtẹ́bi náà ti ní kéèyàn ran ọmọ lọ́wọ́ lórí dáadáa bàtọ́ bá ṣe pé ọmọ ti di ẹni àpọ́nlé ẹ̀rí ó ti wà nípò ọ̀gá tó ọ wá mú àwọn ọ̀rẹ́ rẹ̀ wá sílé wọn bàbá wa bẹ̀rẹ̀ sí ní bú lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe mọ̀ pé ọlọ́mọ ti kéèyàn orí èṣù lọ́mọ ti kó orí ṣe ìtọ́n tọ́lọ́wọ́n bá sànú ọmọ yẹn dáadáa ọmọ náà yóò bí yóò misbehave yóò ṣìwà wò náà ni gbogbo tí yẹn bá ní lákìyèsí ní ti ọ̀dá lára ọmọ tó tí yẹn rí ti ọ̀dá lára ọmọ rẹ tí ń ṣe nǹkan tí ọ̀dá òsì pọ́mọ yẹn ti dàgbà wá ọ̀nà tó fi rọra tírìkì rẹ̀ pẹ̀lú àpọ́nlé pé hmm. níwọ̀ kan òun kan máa bá a sọ̀rọ̀ so èèyàn máa ń ṣọ́ ọmọ èèyàn ní pé kí lọ́mọ bó lọ́mọ yìí ṣe fẹ́ rí inú kí ló máa ń fẹ́ so láti fi lè darí ẹ̀ síbi dáadáa tí wọ́n bá fẹ́ darí rẹ̀ sí so ara rẹ̀ ni ẹ̀tọ́ tí yẹn nínú yẹn so mo tó mọ̀ pé kí láì kí ọmọ bù ún má máa bù pé ebú ní sì máa bù ọ́ mo tí kí láì kí máa lù ún má máa lù kò ní máa lù ọ́ ni so wàá ti mọ̀ pé kò láì kẹ̀ so ìkìlọ́lọ́ máa ṣe fún ìkìlọ́lọ́ máa ṣe fún un so láti pé kí n láti fi ràn lọ́wọ́ lórí dáadáa bákan náà gbà mí ọmọ mi máa ń pinlẹ̀ dáadáa láti fẹ́ ṣe so yóò bẹ̀rẹ̀ pé ah èmi náà tẹ̀lé abẹ́ ṣe báyìí mo fẹ́ lọ sílé kí ó báyìí so síbi dára lọ fẹ́ ṣe àmọ́ kọ̀dì mọ́ kọ̀dì ràn lọ́wọ́ ni nítorí wa ni ọyá mi náà tó máa ń fọ lówó ọkọ̀ àlọ tí wọ́n so ó ràn lọ́wọ́ nù fúnra olùgbàmí ò lè mọ̀ jẹ́ pé owó gan mọ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà lọ́kàn máa sọ fún pé mójútó ah ibi tó ń lọ yẹn dá o àkọ́rọ̀ àkọ́sì tó fẹ́ ṣe ní ìsinyìí àwọn àkọ́sì yẹn dá mójútó mójútó mójútó tó òun náà ń pè ní kéèyàn ran wọn lọ́wọ́ lórí dáadáa ẹlòmíì yóò fi ọmọ sílé ìwé yóò fi ọmọ sílé ẹ̀kọ́ yóò wá rò pé tó bá ti sílẹ̀ tán ó sán náà nù láà ó tún máa ràn lọ́wọ́ ara ràn lọ́wọ́ ni pé kó mọ tírèsì lọ sílé ẹ̀kọ́ rẹ̀ àìmọye ọmọ mi tó ṣe pé yóò jáde ńlé dáadáa aláì ọmọ èèyàn gidi yóò múra jáde ńlé dáadáa yóò sì dé campus yóò sì bẹ̀rẹ̀ wọ̀kúwọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ ìrìn kó rìn àgbà tó ti mọ̀ wí kíni tó ń bá ti bọ́ sí campus òun ti free àwọn àtọ́wá ṣe pé ìwọ gẹ́gẹ́ fẹ́ ràn ọmọ yìí lọ́wọ́ ọwọ́ máa ń wá wá suddenly unexpected tọmọ yẹn ò ní mọ̀ pọ̀ ń bọ̀ kọkàn dínú skul náà ni tó sì kọlu ẹ̀ mo ti wà nínú skul ẹ̀ mọ̀ bọ̀ wá ẹ̀ mo wà nínú sẹ́ẹ̀lì ẹ̀ mọ̀ bọ̀ wá irú yẹn yóò ju kọmọ yẹn kọmọ wọn pé ah dáàdì lè wá mi wá nìsín o mọ́mì lè wá mi wá nìsín o so yóò máa jẹ́ kó máa ní ìjánu tẹ́lẹ̀ iná gba àwọn ọ̀nà tí èèyàn máa fi ń ran wọn lọ́wọ́ nílé ẹ̀kọ́ wá àwọn tí wọ́n ní kàn ṣe tí wọ́n ti kàn máa ṣọ́ ọ ẹ ló lè mọ àwọn tó ń jẹ́ kọ́sìn rẹ̀ àwọn kọ́sì tó máa ń supervisor ọmọ àwọn tó máa ń jẹ́ bí àwọn course advisor rẹ̀ course advisor rẹ̀ ló lè mọ̀ pé ọ̀sìn lápẹ́jà ni advisor rẹ̀ dípò bí ẹnìyẹn náà dọ́ ọmọ tó bá ti rí kíní kan jẹ́ ọkàn jẹ́ kí n mọ gbọ́ ò tó mọ òyìn ran ọmọ yẹn lọ́wọ́ lórí dáadáa nìyẹn tó kúrò kì í ṣe pé ó dàbí ẹni pé bóyá òun sọ òun sọ bẹ́ẹ̀ ni àmọ́ sísọ yẹn ìrànlọ́wọ́ ni nǹkan pè ní alẹ́ àánà alẹ́ xeyìdì ẹ̀rí pọ́nlọ́ ọba ni wàtà àwọnú alẹ́ bírí wọ́tọ́kọ̀wà ẹ máa ran àti ọ̀tẹ̀ ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú ọ̀tẹ̀ ọ̀tẹ̀ kí wọ́n bá wọn yàn ṣọ̀tẹ̀ tó àmọ́ lórí dáadáa pé kọ́ mo fi ṣe dáadáa yìí á ah, kò sí tí ó burú ń bẹ tó kí wọ́n kí wọ́n kí wọ́n kí wọ́n ọmọ ní ọwọ́ lórí rẹ̀ kí kò fi lè ṣe dáadáa tó bákan náà nínú àwọn ọ̀nà tí mùsùlùmí máa tún ẹ̀tọ́ tí mùsùlùmí ní láwọn ọmọ tí bàbá gbọ́dọ̀ fún ọmọ rẹ̀ òun náà ni al-musawat bayna atiyah tó bá fẹ́ fún wọn ní nǹkan wọ́n fẹ́ fún wọn ní gift ó gbọ́dọ̀ fún gbogbo wọn ní déédé kan náà má ṣe dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ rẹ má bí ẹnìkan lójú tí àwọn ọmọ ti wá rí pé ah, àbá wa láìkí eléyìí tó tó bẹ́ lè dá ẹnìkan fẹ́ tó fẹ́ràn ẹnìkan ò fún òṣètọ́ rẹ o wọ́n fẹ́ fún wọn ní nǹkan gbogbo wọn ní nǹkan lápapọ̀ sọlẹ́ ni ó wà ní tó ṣẹlẹ̀ láyé anabi sallallahu alayhi wa sallam nu'man bin bashir náà yóò kọ sọ̀hábà yìí radiyallahu anhu ó ní òun sì lọ́dẹ̀ bá anabi sallallahu alayhi wa sallam ipe mo fẹ́ fi anabi ṣe ẹlẹ́rìí kó fún mi ní kó jẹ́rìí fún mi kó bá mi sáyìn sí pé mo fẹ́ fún ọmọ mi ní nǹkan ẹ́ ó ní ah, مثل ما نحلت النعمان yẹn ni kí wọ́n Bashir Bashir ni bàbá rẹ̀ so Nu'man ni wọ́n ń ṣàlàyé pé bàbá àwọn fún un ní nǹkan ọwá tó ń lọ lè sọ fún ànẹ́bì pé a wà nírò fẹ́ kọ jẹ́rìí sí ànẹ́bì wá ní wọ́n Bashir tí gbogbo àwọn ọmọ rẹ̀ náà ló fún nìkan báyìí misla ma nahata Nu'man bó ṣe fún Nu'man bàbá ní lára rárá ò rárá rárá anábì ni ah, a mọ́fì mi ṣẹlẹ̀ rí irun kàbá yìí fashad alahada gairi lọ́wẹ́lùmí so anábì wa sọ fún pé torí anábì tí wọ́n kò lè wẹ́lùmí wọn lọ fẹ́ wá kò lẹ́lùmí tí ó wà anábì wa ń bi pé a ah, ah, wọ norman aiwọ bashir ayasurruka an yakunu ilayka fil birri sawa ṣe gbogbo lọ fẹ́ kẹ́ máa ṣe dáadáa sí norman ò bẹ́ẹ̀ ni anábì ni tó bá má dá ẹnìkan fún ní nǹkan má so ọ̀rọ̀ dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ tí a bá bí bíìdìnlá òun náà ni màá ti bẹ̀rẹ̀ ní ọ̀la so pẹ̀lú ògùn ọlọ́wọ́n bá ní dèdè aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ká pàdé lórí ètò àdéhùn ọ̀yọ́ sọ̀rọ̀ so abẹ́ lọ́wọ́n bá fún ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ìfọlọ́kọ́ bá wa ní ẹ̀sán olóore ní ayé àti ní ọjọ́ gbòǹde alkiyama so bóyá tí a bá rí àwọn kọ́ọ̀lù fún ìbírí lórí nǹkan tí a sọ àbí fún ọ̀rọ̀ mi náà mu so fún àwọn tí a bá fẹ́ pè bóyá ta ẹ̀sẹ̀ fẹ́ pè ní tuntun 08108501371 eight one zero eight five zero ẹ̀bùn mo ní bèrè ní nìkan ní àgbẹ̀rún ní ọdẹ làwọn tóun tó bá wá ń kírun ìjọ̀mọ́ ọ̀tún mọ́ọ̀sì wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ àwọn bọ̀ àwọn olè tó ń bi tí àwọn wà ẹgbẹ́ àwọn lè máa ṣe pẹ̀lú àbí táwọn máa dáhùn yẹn sí. tí ọba ti ní ìṣòpọ̀ pẹ̀lú sáfù ní mọ́sálásí tí yóò líǹkì mọ́ sáfù mọ́sálásí kí ọmọ bá wọn tí jẹ́ bá yẹn. oṣù tí yẹ omi pẹ́ nìyẹn kó mọ dá ìrun rẹ̀ kí náà ni kó má fi àyè ibi tó ti ń sọdẹ́lẹ̀ o tó kó má fi àyè ibi tó ń sọdẹ́lẹ̀ o tó kó má kírun níbẹ̀ náà náà ni. nam gẹ́gẹ́ bí àwọn ṣe ń bá lọ. Okay. Okay, ó kọ̀ tó. Sọ̀rọ̀ náà ni pé àwọn òbí tí. Ki a ṣe dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ tí a bí alaikum salam. ẹjọ́ ọgọ́tẹ̀rẹ̀ tọ́pùkì ẹ̀ṣọ́ ọgbà lónìí lórí ìbá ìbẹ̀rẹ̀. ok tọ́pìkì wa náà ni pé ọ̀rọ̀ nípa òfin ẹ̀tọ́ àwọn ọmọ tí òbí wọn gbọ́dọ̀ máa fún wọn òun náà ni à ń sọ bẹ́ẹ̀ ni ẹjọ́ fún wọn kẹrẹ. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú ètò sà. Alhamdulillah. Wọ́n mẹ́ Mariam ní láti Àkálàndì ní Mẹ́nà. Máa mẹ́ káàbọ̀ tó ń Mariam. Àlùkò púpọ̀ lọ́wọ́ tọ́pìkì kẹrin ṣàlàyé fún wa láti ṣe ẹni ìwọ̀n náà bò lédò yẹn ládàá rẹ̀. Àmín. Àlùkò ń fa àkànníkà sí ilẹ̀. Ìjọba kùn lọ̀kàrà ẹ ṣeun gan. Ẹ ṣeun máa. No, mẹ́lò ó kọ̀ sí No. nam ń ṣàlàyé pé àwọn tí a bá fẹ́ pè ká pè sí zero eight one zero eight five zero one three seven one náà ni nọ́mbà tí so. Aleykum salaam wa rahmatulah wa barakatuh. Ah, ó kọ́ sí ní o. Láìpé kọ́lù ń já kọ́lù ni. Àá. Oyin gbọ̀n pé ó ń jára wọn. Ẹ kó ní di rédíò. Aleykum salaam. Sàmì ẹ̀kúrọ̀ lẹ́wọ̀n. Naam torí wà tí o gbọ́ ní ẹ̀tọ́ bá ń bẹ̀rù pé látàrí àwọn ìdí tí mẹ́ta náà ṣe ọ̀kan ilé mi tó tẹ̀lé àjọ máa ń ṣe tẹ́lẹ̀ ní ìlú oríṣiríṣi ẹni tí o lè ta sọ̀rọ̀ ó sì náà ní tẹ́lẹ̀ hmm. ìbílẹ̀ mi wá fàmíra pé bóyá lè padà di lẹ́sìlẹ̀ hmm. ó dà bí àwọn ṣe wọn kò tó wá dá náà hmm. wá sílẹ̀ lò lẹ́nu ọjọ́ mẹ́ta ilé oṣù tó ń tajà tó ń ṣàwá tún àtọ̀wọ́ tún àpapọ̀ bọ̀ mo dẹ̀ ti fẹ́ wàhálà ìpè mi yìí tún láwọn ìlú ẹ̀sìn mi mo ti fẹ́ wàhálà ìpè mi yìí tún bọ̀ ẹgbẹ́ ń gbowó ló ṣàdédé sí i pé bẹ̀rẹ̀ sí i a máa ń sọ òdìgbọ́n mi ti kí wọ́n wọ́n rò pé ṣé ìgbà mo ti fẹ́ wàhálà yìí tún mi ò fẹ́ sọ pé mi ò tajà ṣùgbọ́n mi tó ń bẹ́ kí wọ́n pé ṣé mi dà ní ẹni wàláì ṣe ṣe wàláì èèyàn ti dáràn o so ẹ ti fi ọlọ́run ọba tó tóbi ẹ ti fi ṣe ẹ̀rí lérí ọ̀rọ̀ tí ẹ ti fi búra so ẹ tẹ ẹ tẹ̀ràn torí kẹ́ ẹ máa bá sọ̀rọ̀ yẹn lọ́dà tó ti yé ẹ tẹ̀ràn ẹ gbà ẹ mẹ́ta àfi kẹ́ bọ́ tálíkà mẹ́wàá so nítorí bó ti jẹ́ rò irọ́ kẹ́ irọ́ ẹ tẹ̀ ẹ ti mọ̀ sí iṣẹ́ ẹ ti kí báyìí náà ni ẹ̀tí bá sọ̀rọ̀. èmi ò kí n torí pé ìrọ̀lẹ́ ìdìbò ti fẹ́ yẹn lórí bá a ń sọ̀rọ̀. ẹ anẹ́bí sọ ẹyẹ sọ̀rọ̀ anẹ́bí fún ẹyẹ sọ̀rọ̀ anẹ́bí sọ̀rọ̀ anẹ́bí níta nìkan bá búra tí yẹn bá búra lérí nǹkan tí yẹn bá wá rí pé ah, ìbúra yìí kà kò kí n máa ṣe tọ́ da yìí lọ́dà anẹ́bí ni máa ṣe tọ́ da kọ́ wa lọ́dẹ tẹ́ràn tó ti yé bá wọn sọ̀rọ̀ àdéhùn tó wà nìyẹn ọlọ́ bẹ́ẹ̀ni ẹ tẹ̀ràn bẹ́ẹ̀ni sọ̀rọ̀ نعم آه، بإذن الله فأتبع في قيمة أتكلمتي تنبعي ألكوتي 0810335519 0810335519 إذبطحت رميني أن دقلت سبحانك الله وحمدك أشهد أن لا إله إلا أنت أستطفق وعطيه عليك والسلام عليكم ورحمة الله وبركاته